Don't Jókòó ní ìṣẹ́jú We sit there for few minutes. Bí Ọlọ́run yóò ti sáré yìí. As this word of God is to, about to proceed. Fún thirty minutes. That was about thirty minutes. Yá mi ní etí ẹ̀mí rẹ. Just borrow me your inner ears. Àkórí ọ̀rọ̀ wa Tony sọ eh? The topic of our word of today says. Oh, ìjà wa. The weapon of our spiritual warfare is not carnal. Oh, ìjà wa. The weapon kì í ṣe ti ayé. It not of this world. Ayé yìí jẹ́ ayé ibi ìjà. This world is a world of war. Ayé yìí jẹ́ ayé ogun. This world is a world of trouble and war. Bó o bá lè jà. If you cannot fight. Bó o bá lè jagun. And if you cannot battle. Ayé yìí lè yẹ ọ́. You will not enjoy this world. Àwọn kan tó múra ìjà. Those that are ready to battle. Àwọn kan tó múra àtìjagun. Those that are ready to war. Àwọn ló lè làlùyọ. They are the one that can succeed. Ní ayé tí a wà yìí. In this modern world. Ayé tí a wà yìí. This world. Ó ti dún tí àwọn bàbá wa. to the fact of fact. ohun ẹgbẹ́ oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nínú. there are so many evil things happening now. bó o bá lè jà. and if you cannot fight. bó o bá lè jagun. or battle. àánú ṣe mi fún. I'm sorry for you. ohun ìjà náà. the one the spiritual weapon. kì í ṣe ti ayé. is not carnal. bó bá jẹ́ ti ayé ni. it is of this world. a ò ní ní ipá. we will not have the strength. nínú ọ̀rọ̀ tí a sọ yìí. in the word that is spoken. olórin kan kan orin. a singer sang a song. bóyá ike dá ìró ló kọ. I think it's Ike Dairo ó ní mi ò mọ̀ pójú ogun láyé o ṣé michael adé ni mi ò mọ̀ pójú ogun láyé o ǹbá máa ti múra sílẹ̀ láti ìgbà ìwé mi wá máa ti múra sílẹ̀ ǹbá ìbọn dá àti ọkàn láti jàjà òmìnira. serious. máa ṣọ́ra bí ẹni pé. níbẹ̀ ni ìṣẹ́gun rẹ wà. ẹni pé kó máa ṣọ́ra bí ẹni pé nínú ìṣọ́ra yẹn ni ìṣẹ́gun. kì í ṣe gbogbo ibi tó bá dé ni wàá ti máa jẹun. kì í ṣe gbogbo ibi tó bá dé ni wàá ti yọ síbí. torí ó ní kírísítẹ́ aláwọ̀ ẹ̀sìn. say Christian rest not. láàrin ọ̀tá lọ. you are in the midst of enemies. máa ṣọ́ra. be careful. àwọn wo ni ọ̀tá. who are the enemies. ní ìgbà tí Dáfídì fẹ́ sọ. when David was about to mention. ní fifty five twelve. in uh, Psalm fifty five verse twelve. wọ́n ní àwọn tí a jọ ń gbìmọ̀ dídùn. tí a jọ ń kẹ́gbẹ́rì wọlé Ọlọ́run. àwọn gbẹgbẹ ni abanijẹ́. wọ́n ní kì í ṣe ọ̀tá ni ó tàn mí. bẹ́ẹ̀ ni èmi ìbá pamọ́ kì í ṣe ẹni tó kórìíra mi èmi ìbá yẹra kúrò ní ọ̀dọ̀ rẹ̀ ó ní ṣùgbọ́n ìwọ ni ọkùnrin mi ọgbà mi amọ̀nà mi olùmọ̀ mi àwọn tá a jọ ń gbìyànjú tá a jọ ń tẹ́gàrì wọlé ọlọ́run àwọn ọmọdé abanijẹ́ lọ́wọ́ ọ̀tún ẹ̀ sókè ló bẹ̀ ṣe bàbá ní ogún abanijẹ́ bẹ́ẹ̀ nínú ayé rẹ̀ láti òní lọ ọlọ́run tó rìn wọ́n bọ̀lẹ̀ láàyè. máa ń ṣọ́ra bí ẹni pé. be careful as if. Níbẹ̀ ni ìṣẹ́gun rẹ wà. It's where your victory lies. Gbàdúrà fún ìrànlọ́wọ́. Pray for help. Ó ní máa ṣọ́ra. He said be careful. Ní verse three ẹ̀rọ ẹ̀. In verse three of that same. Ó ní ogun ọ̀run àbáàdì. He said we. Tí a kò rí, ó kó ara wọn jọ. Wọ́n sọ ìjábọ̀ rẹ̀. Wọ́n lè wí pé ogun àdá ọkọ̀ àti ìbọn náà sọ̀rọ̀ we are not talking about the war of problem of machete and and bullet or gun. ogun ọ̀run àpáàdì yes. èyí tí a kò rí wọ́n kó ara sí nǹkan tí wọ́n ń sọ sá. wọ́n sọ ìgbà tó máa sùn. they are waiting for the time you are going to sleep. wọ́n sọ ìjáfara rẹ. they are looking at your business. èyí tí dáfídì sọ ní forty one five. ó ní àwọn ọ̀tá mi ń sọ ibi sí mi pé ní ìgbà wo ni yóò kú tí orúkọ rẹ̀ yóò sì rú. èrò ọ̀tá yẹn tó sí tèmi ẹlẹ́dàá mi jọ̀ọ́jọ́ ò lè nà. Oh níbo lè ṣú wa bá ó hallelujah somebody torí náà ń ìjà wa therefore the weapon of our not carnal. mo wà ní first john five nineteen. i'm in the book of first john five. àánú ṣe mí. i'm i'm ìwé yẹn. máa kọrin. àánú ṣe mí púpọ̀ fẹ́ni tí ò ní Jésù ó dàbí ní olífì tí kò lè so mo kọ́ lémi sórí rẹ̀ pátá mi ayérayé o wa ọlọ́run àánú ṣe mí fún ọ ìwọ tó fi ewé àtẹ̀gbò ṣe gbẹ́fọ́. for you you that believe in the help of this world as your strength. gbogbo rẹ̀ ọwọ́ sátani. everything is in the hand of Satan. kàwé. read the Bible first John five nineteen àwa mọ̀ pé ti Ọlọ́run ni àwa gbogbo ayé wà lábẹ́ agbára ẹni búburú ni ta ni ẹni búburú ni èyí ni pé o gbogbo tó wà láyé yìí ó wà ní ìkáwọ́ rẹ̀ èṣù ló ń control ẹgbẹ́ àtẹ̀gbọ̀ ẹ̀dọ́gbọ̀n. it's the devil that controls the apps that we. gbẹ̀túgbẹ̀tú. Betu-betus. Àfọ̀ṣẹ́. Even the èṣù ló control. enchantment is controlled by the devil. àbájọ tí ìwé mọ sọ wípé. that's why the bible says. ìgbé ni fún ẹni. war unto me. tó fi ẹlẹ́ran ara. they have put a man. ṣe ìwé rẹ̀. as their strength. ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀ as their hope. Wọ́n ní bàbá kan gbẹ̀dọ́gba yìí. You have a man at the. Uh, Ó wá ja ewé kan. And he take one. Ó fi aṣọ pupa so. And he ready to the red. Olóko gbé kọ́rù. And he say just put it to your head. Ó pẹ́ ní ọ̀gbà ìkú. They call it the enchantment of. Ó dàbí ìgbà tí wọ́n bí ọmọ kan ní èyí kan. It's like a child that was uh, begotten in a tree. Wọ́n sọ ní Màlọ́mọ́. They call the child Màlọ́mọ́. Wọ́n gbé Màlọ́mọ́ lọ́dọ̀ babaláwo. They took him to herbalist. Babaláwo mú ewé àtẹkù. The baba herbalist took a. Ó fi aṣọ pupa so. Surround bounded it with a red cloth. ó pe kọ́ lọ mọ́ ní it on neck of do not go again. inú ìwé àwọn àgbà tí mo kà sọ pé. the one the work of the elder. ìṣẹ́jú babaláwo ni má lọ mọ́ ṣe lọ. babaláwo lost má lọ while he was looking at him. ọmọ mú ọ̀rọ̀ ọdún kan jáde wọ́n ní àbíkú sọ olóògùn di èké. ó sọ ọ́ di o. torí wípé. because. gbogbo ewé àtẹ̀gùn yìí. all apps and leaves that they use. abẹ́ sátani ló. is under Satan. kò dàbí agbára. he has nothing. èyí tí ọlọ́run wá ní. compared to the power of God. bí sátani ti lò pọ̀ ní agbára tó. as powerful as Satan thought he was. Revelation twelve. Revelation chapter twelve verse seven says. Ó ti àwọn ọ̀run lọ́jọ́ wọn. He waged war against the heaven in those days. Bàtọ́ gbógun ti àwọn. When he waged war against the heavens. Ogun bẹ̀rẹ̀ ọ̀run. War was in heaven. Mákẹ́lẹ̀ àtàwọn ángẹ́lì dànù. Mákẹ́lẹ̀ is dangerous. Sọ́ọ̀nì náà jagun. Wọn ò lè ṣẹ́gun. A ò rí ipò wọn mọ́ ní ọ̀run. A sì lè dúró ní lọ́nà jáde. A lè jáde. Ejò láéláé ni. Ẹni tí àwọn kan gbẹ́kẹ̀lé nìyẹn. That is good for people. Jésù nílà aláwọ̀. A lè jáde ẹni tí a pè ní èṣù. He was driven out by the first person. Àti Sátánì ti ń tọ́nu gbáyé jẹ. Sátánì tó ń fi ewé àti egbò ń tọ́ gbogbo ayé jẹ. A sì lè jù sí ibi tá a ti ní problem nìyẹn ibi tí ogún gbà wáyé nìyẹn wọ́n ẹni tó sùn lẹ́gbẹ̀ẹ́ sọ pé kó jí dìde amen somebody má sùn kàn sleep read the bible. a sì lé àwọn ángẹ́lì jáde pẹ̀lú rẹ̀. àwọn ángẹ́lì rẹ̀ á lè jáde pẹ̀lú ẹ̀. mo sì gbọ́ òun rárá ní àwọn they were rejoicing alẹ́ rusida kọ̀ yé wá. ọ̀lẹ́ ta ni. rusida. oh they, they send out their accuser. ọ̀lẹ́ only, only yé yes they send it to you. wọ́n sì níwájú ọlọ́run wa lọ́sọ̀rọ̀. tàbí bẹ́ẹ̀ ni dáadáa. wọ́n sì ń ṣẹ́gun rẹ̀ nítorí ìjọ̀dún àgùntàn náà àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn. wọn kò sì fẹ́ràn ẹ̀mí wọn àní títí dé ikú. bàtí wọ́n lé èṣù when they seek after him when they drove him. bàtí wọ́n lé. when they drove him. bó ṣe délé ayé. when he got to the world. ẹ mọ ibi tó kọrí sí. you know where he went to. ọgbà Édẹ́nì. he went to garden of Eden. ó wà wọ pé ẹ ẹ lé òun lọ́rùn. he drove me from heaven. òun ò ní ipò. I don't have a position. Ẹ tún wá mú ènìyàn tí ó jẹ́ àmọ̀. You took Tí wọ́n mọ ní ìṣẹ́jú òun. was made before me. Ẹ tún fi jọba ayé yìí. And you make the world. padà kò finish. But Ibi tá a ti rogun yìí. That is where we get our work. Ah, Àbámọ̀ ni ogun. You will have never had war. Sátánì la lé láti ọ̀run. But Satan was driven from heaven. Olúwa kó ogun ja ayé. God brought to this Ó sì bọ́ aṣọ ògo. And he took the cloth of glory. Ó bọ́ lọ́rùn Ádámù. Took from Adam. Ní ìbàdàn tàn jẹ. when it is said. aṣọ ògo yìí ti paṣẹ ádámù sọnù. this son uh, glory that we come from. ẹ̀kọ́ lọ sórí èṣù. and then the curse came on Satan. síbẹ̀ kò kú. still he did not die. toró ní ìpinnu. because he has Boba a cause. bọ́lá wẹ̀ parí revelation yẹn. if you look at the end of revelation. ó ní ó lọ láti bá irú ọmọ obìnrin náà jagun seventeen seventeen seventeen dragoni náà sì bínú gidigidi sí obìnrin náà seventeen ó sì lọ láti bá àwọn irú ọmọ rẹ̀ ìlókù jagun tí wọ́n pa òfin ọlọ́run mọ́ tí wọ́n sì di ẹ̀rí Kristi. ṣé ẹ ti rí pé ogun ayé láyé. you see this world is a world of war. ibi tí èmi àti ìwọ ti rí ogun. this is where you and I inherited it. a dẹ̀ ní láti jà. and we are ready. Isaiah fourteen. Isaiah chapter fourteen. verse twelve to sixteen. verse twelve to sixteen says. ní ìgbàkigbà tí ogun bá lé. whenever problem come and become bad. ìwé yìí ló máa máa this is the book you have to read. ọjọ́ kọjọ́ tí èṣù bá ti ń pọ̀ ìwé yìí. one day that the devil hear this book. ẹ̀rù máa máa bẹ sátani. he will be fearful of you. torí pé oríkì ẹ̀ ló ń kì. because you are telling the salary. báwo ni ìwọ ti ṣe tún ṣubú láti ọ̀run wá. ó ó ní ìwọ sátani. you satan. báwo ló ṣe ṣubú. how have thou fallen. láti ọ̀run wá heaven. Ìwọ Lúsífẹ́rì. Ìwọ Lúsífà. Ìwọ ìràwúrọ̀. Báwo ni a ti ṣe kí ọ̀run lulẹ̀? Báwo la ṣe kí ọ̀run lẹ̀? Ìwọ tó ti ṣe àwọn orílẹ̀-èdè ní apá. Ìwọ tó ti ṣe àwọn orílẹ̀-èdè ní apá. Nítorí ìwọ ti wí ní ọkọ̀ rẹ pé. Ìwọ wí ní ọkọ̀ rẹ pé. Èmi ó gbèsè lọ sí ọ̀run. Èmi ó gbé iṣẹ́ mi ga kọjá ìràwọ̀ Ọlọ́run. Oh yes. Èmi ó sì jókòó lórí òkè ìjọ ènìyàn ní ìhà àríwá. Oh yes. Èmi ó gòkè kọjá gíga àwọn sámà ènìyàn dàbí ọ̀gá ògo jùlọ ṣùgbọ́n wọ́n sọ̀kalẹ̀ sí ipò òkú sí ayọ̀ àwọn tó ti rí ọ yóò ọjọ́ tó bá ti kàwé ìfún sátani. any day you read this book for satan. ó máa sá fún ẹ. he will run from you. sátani kẹ́rù rẹ sátani kẹ́rù rẹ àwòrán onílẹ̀ yìí ó kẹ́rù rẹ sátani kẹ́rù rẹ. mo sọ fún ọ gẹ́gẹ́ bí ọmọ. therefore I tell you as a brethren. ayé ogun la wà. we in war of war. bó o bá jà. If you don't fight, wàá tẹ̀ mọ́lẹ̀. They will step on you. Bó o bá jà. If you don't fight, wàá rẹ̀ jẹ. They will cheat you. Wàá dẹ́kọ́jú ẹ lé. Let your eyes be very mean. Bó o bá rọ́jú àwọn boys conductor lẹ́kọ̀ọ́. If you look at the conductors at Lagos. Ìwádìí ni máa mú ọkùnrin àti ilẹ̀ cheat wọn. You will be so scared to cheat them. Wàá rí alágbátírí tí ò lè jà you will see somebody that has no harm but. tó bá halẹ̀ níwájú ẹ. when he when he scare you. wàá rò kó ju bó ṣe wà yàrá. you think it's more than that little hand. ẹ̀rọ á dẹ̀ bá ẹ. and you be so fearful. àdó ìwọ bá wo ìwọ wo ni ẹ. tó bá ṣàkárá lójú ẹ. when they ṣak when they. bó o bá ṣàkárá mọ́ èṣù. if you don't fear scare them back. èṣù á ṣàkárá mọ́ ẹ. the devil will scare you. ọ̀rọ̀ ìwọ àti sátani. the problem the issue of your. ó dàbí ẹni tó rí local dog. It's like somebody who saw a local dog. Nobody local dog. If you see a local dog. Ó wò ẹ́. Looking at you. Tí ìwọ náà wò ó. That you are looking at you. Ẹ̀rù ń bà á. He's scared. Ẹ̀rù ń bà ìwọ náà. you are scared too. Etí àwọn màmá wa pàwé pé ọgbọ́n ni àgbàlagbà fi ń sá fún màlúù. People of old use a style style to run from màlúù. Orí bàbá kan àti ọmọ ẹ̀ lọ́jọ́ kan. Bára kan náà bọ̀. Eh? Wọ́n wọ́n jọ ń lọ. They were going together. Wọ́n kọjá níbi tí ajá wà. They passed where the dog is. Bàbá ẹlẹ́rú bà that man was a. ọmọ yẹn ò tí ì gbọ́ bá. the the child was not afraid. ṣé ni bàbá ń lo idea ọmọ yẹn. bàbá was using the idea of the child. be careful there is a door there ẹ̀rù ń bá ní o there is a door there. you are in trouble. alẹ́. he will pursue you. ṣùgbọ́n but bó bá dún bẹ́ẹ̀. when you went home. ìwọ máa ń kọjá ṣé bẹ́ẹ̀ ni mo fẹ́ mọ̀ òkú tó lọ́sọ. ajá yẹn sádàlú. the dog will run. bí ìwà ya ìjà ìwà àti sátani ṣe kí ni. that is your the situation between you and satan. bí sátani bá halẹ̀ mọ́. when satan come to scare you. ìwọ náà ka ìwé ìsáyà yẹn. you read Isaiah fourteen for him. ìwọ tí ó ìpá olóṣèṣubú ìwọ tó ní ìpẹ́ ti sọnù. how dare you confront tí ò ní ipò lọ́rùn person of God. Òun ni Sátani. Is who Satan is. Kò ní bá nínú ọ̀nà tí a sọ yìí. That's no portion. Níbi tí àwọn ọmọ Ọlọ́run bá péjọ sí. Ó máa ń fẹ́ fi ara rẹ̀. He always retry to rebel. Àbájọ tí a ṣe sọ ní Dókun six. Pé Sátani. Níbo ni wọ́n ti mọ̀? Kò ní nǹkan kan sọ fún Ọlọ́run. Ó ní ní. He has I decree. Bó o ṣe sàmì mẹ́ta. Gbogbo ipá àti agbára Sátani. Lórí ìwọ àti ìdílé rẹ̀ ó ta sí lórúkọ Jésù. Àmín àmín lórúkọ Jésù. Ìdí tó máa fi mọ̀ pé ó gba ìṣẹ́gun ni pé. This is how you are going to know you are victorious. Ìyàtọ̀ gba aṣọ ògo lára Ádámù. When they took the cloth of glory from Adam. Ọlọ́run wá rán Jésù. God sent Jesus Christ come. Láti mú ìrètí aṣọ ògo yìí padà. To bring back the hope of the glory. Ebéèrè orí kìíní. Hebrew one. Hebrew one evil one. ẹnìkan kọ́ lọ pàdé mi ní revelation five. somebody go to revelation five. Hébérù orí kìíní. Hebrew chapter one. ní ìgbà tí bíbélì yẹn máa sọ̀rọ̀. when the bible was to speak. ó ní ọlọ́run. he say God. ẹni ní ìgbà púpọ̀ àti ní onírúurú ìgbà èyí máa ṣe o. ó ti pàṣẹ ọmọ rẹ̀ ó ń bá wa sọ. ẹni tó fi ṣe àjogún ohun gbogbo dúró sátánì kan ni àjogún ohun gbogbo. ní ìgbà tó fẹ́ ṣe ìkẹ́ ó gbé Jésù lọ sórí òkè gíga ó fi gbogbo ògo ilẹ̀ ayé Jésù ó ní gbogbo ògo wọ̀nyí ní màá fi fún ọ bó o bá forí balẹ̀ fún mi jésù sọ fún pé bàtà lẹ́yìn mi torí a ti kọ̀wé rẹ pé olúwa ọlọ́run rẹ ìwọ kó máa sì ọlọ́run porí kẹ̀ fún ìwọ tó ti ṣubú ìwọ tí ipò rẹ ti sọ̀rọ̀ nípasẹ̀ jésù by Christ Jesus. la mú ìgbàlà wá. salvation was brought. àti Jésù náà fẹ́ gba ìgbàlà yìí. this one was the day. ó ja ìjàkadì ní Revelation five. he fought in Revelation five. kó tó di pé. before. ìgbàlà di mímọ̀ fún ẹ̀rọ àti ìwọ. ìjàkadì ńlá ni Jésù jà. Revelation five. oh yes. oh my God. mo rí ní ọwọ́ ọ̀tún. ẹni tó dọ̀kọ̀ lórí tẹ́. ìwé kan jẹ́ akọni inú àti ní òde fi èdìdì méje dì í. mo ní áńgẹ́lì alágbára kan. ó ń fọ̀hún rárá kí pépé. ta ló yẹ láti ṣí ìwé náà. ta ló lè tú èdìdì rẹ̀. bíbélì sọ pé sátani ò lè tú èdìdì tí a ń sọ yìí. àwọn máìkẹ́lì ò lè tú èdìdì tí a ń sọ yìí. àwọn àgbà mẹ́rìnlélógún ò lè tú èdìdì tí a ń sọ yìí. bá kò sí ẹni tó lè. inner wall ọ̀nà àbáyọ ni pé. kò ní Jésù. Philip two nine. in Philippians chapter two. Ephesians six ten. and Ephesians chapter six verse ten. Philip two nine. Ephesians six ten. kí o bá lè mọ̀. so that lágbára. agbára kò sí lọ́wọ́ aláwo agbára kò sí system lọ́wọ́ Sátánì bàbá mi ló ní gbogbo agbára. agbára kò sí o lọ́wọ́ mọ̀ra ayé yìí o ah, agbára kò sí lọ́wọ́ aláwo agbára kò sí lọ́wọ́ Sátánì. tó borí gbogbo orúkọ yes pé ní orúkọ Jésù lórúkọ Jésù gbogbo egungun máa wọlé àti àwọn tí ń bẹ ní ọ̀run àti àwọn tí ń bẹ ní ilẹ̀ amen somebody amen somebody amen somebody orúkọ yẹn nìkan ló tó ja gbogbo. it's only that name that can bear all war. kò sí ìṣúra mìíràn there is no other name. no other power under this earth. ẹnikẹ́ni má jẹ́ kó tàn jẹ́. don't let anybody deceive you anymore. pẹtupẹtu tó wà ní ẹ gbé sọnù. pẹtupẹtu at your house close. akèrègbè yẹn gbé sọnù. the shell in your house gone and throw it. gbé sọnù. ìpàdé go and throw orúkọ jésù nìkan. only the name of Jesus Christ. jésù nìkan ló tó fún wa. only Jesus Christ we need. six down Ephesians. ó ní làkótó ara. ó sọ fún ẹnìkan di ọwọ́ tún ẹnìkan mú tún ẹnìkan mú sọ pé tí alágbára nínú olúwa. ìwọ gbé mi lọ gbé amen a ti lọ sí àdúrà báyìí. I want to go to prayer point now. ta ló bẹ̀rù ẹgbẹ́. person you are holding. gbogbo ìjòyè. every every chief. gbogbo ìjòyè. every láti òní lọ ó sọ̀rọ̀ sọ fún pé láti òní lọ gbogbo ogun tó ń dojú kọ àdàbà lọ ó wọlé láàyè orí àdàbà tó dì mú ìbò ṣe fáìn wọ́n ẹwà ọlọ́run lára àdàbà tó dì mú ayé ra àdàbà wọ́n bínú ayé ra àdàbà wọn. Ẹ̀wọ́n tó wọn lára àdàbà láyé rí tó bí wọn nínú. Ẹ fún àwọn akọrin ní báyìí. Àdàbà tó dìbò yẹn ni wọ́n torí ẹ̀fẹ́ kọ́ rẹ̀. Ayé àdàbà wọ́n bínú. Ayé àdàbà nínú bí wọn. tó bí wọn nínú. wọ́n àdàbà tó dìbò yìí. look at the dove you are holding. tún sọ fún lẹ́ẹ̀kejì. tell that person the second time. ayé ò ní ta àdàbà yìí sọ. ayé ní àdàbà wọn bínú. ayé àdàbà wọn bínú.

before we do this. torí àdàbà àbíràdá. sókè jẹ ọdún àtúntà kò mẹ́ta Jésù Olúwa wa Jésù Olúwa wa ẹ láàrin ìṣẹ́jú márùn-ún sí ìṣẹ́jú márùn-ún àbí ó ti tó bẹ́ẹ̀ dáàdì àwa méje la wà nígbà kan ọ̀rẹ́ méje ni wa abájẹjọ mú aṣọ ṣùgbọ́n tá a bá jọ wọ aṣọ yẹn wọ́n máa ń béèrè wípé báwo ni tiẹ̀ ṣe da báyìí ẹ̀dọ́ ìdí ẹ̀dá lè jọ ra aṣọ papọ̀ kájọ ran kádẹ wọ kó ní bákan náà ẹ ẹ sà thank you because everybody has his own personality sàbí dada praise God tí bá ní ìfẹ́ sáré da kìíní ẹ̀tì tí mo ní nífẹ̀ẹ́ mi ní ó dàgbé wọn lọ sí sọ́jú ìyẹn wọn ti ṣe ṣùgbọ́n bí mo ṣe wọ́n wọ̀nyí bí bá níbi ìtútẹ́rẹ́ mi náà ọlọ́run tẹ́ lọ́rùn ọlọ́run má jẹ́ kí ìyàwó adarí láàbù sàmì dáadáa. bàbá tó ní kẹ́lá lọ yẹ ẹdúgbọ́ lọ́wọ́ ọlọ́run níwájú ọlọ́run àti èèyàn ọlọ́run tí kìí gbèjẹ nìyọ ọmọbìnrin tó wọlé bẹ́ẹ̀ yẹn dà ọmọbìnrin yìí wá wọlé sẹ́ni ẹ ẹ bí ó ṣe wọlé kábíyèsí ọlọ́run ó ní àwọn kan wá láàárọ̀ ó ní àwọn kan wá ní ọ̀sán ó ní àwọn kan sì wá ní àṣálẹ́ ó nígbà tí wọ́n lọ wọ́n sọ ọmọbìnrin òòfẹ́ wá mọ́ ó ò fẹ́ wá ṣùgbọ́n ọmọbìnrin kọ́kọ́ dúpẹ́ wípé o tiẹ̀ wọlé mi mọ́ bí tó wà tó ló wà látàárọ̀ ọmọbìnrin olóbi sẹ́ kò fẹ́ wá ṣùgbọ́n ní ó tiẹ̀ jẹ́ pé orí ọ̀fẹ́ ni mo bá bá màdúpẹ́ ìránṣẹ́ kiri ìránṣẹ́ kiri. ọwọ́ ara rẹ̀ ó máa bọ̀ mí ó mọ̀ kan mo ṣe wá máa mú èso yìí wàá mú kẹ́lí kankan ẹ máa mú bóyá kó ní kálukú wá mú tiẹ̀ wọ́n ní ẹ̀dẹ̀ gbọ́dọ̀ tún lọ. lọ́kọ̀ọ́lẹ́ ìṣẹ́ tó. ìwọ ló sọ ara ẹ lórúkọ ìwọ ló fẹ́ nu ara ẹ sọpọ tó fẹ́ ẹ gbọ́ tẹ̀síwájú. ó sì mú wọn tó Ábúráhámù wá. ó wá mú wọn dúró Ọlọ́run ti ní ká mú ẹ̀sọ́ yìí ó sì mú wọn dúró. mọ̀gbọ́. wo láti wo orúkọ tí yóò sọ wọn. láti wo orúkọ. wọ́n bá sẹ́ gbàdúrà wọ́n bá sẹ́ gbàdúrà wọ́n bá sẹ́ gbàdúrà búra búra Jésù Olúwa wá. ẹ sọ ẹ̀kọ́ ní kọ́lá ẹ̀kọ́ nígbà tí mo lọ gbé pẹ̀fíìmù yìí Olúwa ní kí n mú omi ní kí n bẹ́ ṣọ́ọ̀ṣì oníṣọ́ọ̀ṣì o ó ní kí n pẹ̀fíìmù sọ ní kí n wọ́n mi náà mi ò mọ ohun tó dà ìkànnì kẹ́ lọ pé kẹ̀dẹ̀ gbé débi lọ́wọ́ pé kí n wọ́n mi náà ẹ wá gbọ́ tẹ́nìkan bá sọ pé kò ogun tó ṣẹlẹ̀ yìí ò ní gbérí mọ́ ah, ogun tó ṣẹlẹ̀ yìí ò ní gbérí mọ́ sáà sí ọ̀sán ni ó ní ọ̀fọ̀ kọ́ ó níbi tí ènìyàn bá wà níbi tí ọ̀sán bá wà ní ènìyàn máa ń dàgbà lọ́ba abẹ́kọ̀ ó yá sọ fọlọ́ ibi tí mo wà gbá náà ló ní kò mí kí ló wí ó máa ń sọ fún ọ̀sán ni olùwàjọ́ sọ̀rọ̀ pariwo ọ̀rọ̀. ó sọ̀rọ̀ dáadáa ó sọ̀rọ̀ dáadáa ó sọ̀rọ̀ yìí ó sọ̀rọ̀ yìí wa àmín mo ní mi mo máa ń sọ kiri kan tó sì máa ń bà mí lẹ́rù ọjọ́ tó lọ ń bá máa rìn kì í sọ tó ìsọjí tó máa lágbára gan mo jẹ́ nìkan tó jẹ́ pé mà kan sọ pé kùrẹ́ o bóyá ló ń bí ẹ ọmọkùnrin kan wà níbí ó ló ti sùn kí ló wá ṣe níbí ó ní kó ti padà sí nàìjíríà ó ń bí lọ́wọ́lọ́wọ́ ibi tó wà ó wà ní ṣọ́ọ̀ṣì lẹ́nu ní kí gbogbo ibi tó ti kóra wọn sí máa tẹ̀lé sóhun ọlọ́run sọ fún mi pé ibi tó rògbò kábàámọ̀ inú ẹ̀ máa dùn mí ọmọkùnrin wà níbí ó ti rògbò kí mo wá ṣe níbí báyìí o ó ti rògbò máa kó mi tó wọ ṣùgbọ́n náà ní tó bá kó mẹ́ àjẹkúyà lọ́dẹ ṣì ní sùúrù tó bá kó mo ti kó nínú ìdọ̀tí mò ń lọ ibi tí mo ti bẹ̀rẹ̀ ni mo ti àfọ̀dún mẹ́sàn-án bẹ̀ tó bá kó mo sáré kó mẹ́ mi báyìí láti ẹ̀yà mi báyìí ṣùgbọ́n gbogbo àwọn tí èmi dúró bẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn òní tó wà bẹ̀ lẹ́nu wọn ò dàbí ọlọ́run mi bí yìí. lọ sókè tí ọba ṣe ń jìyà lọ́wọ́ ọlọ́run mọ́bi tó ń mú ọ lọ. Oh, ó yà sọ fọlọ́run wá sí good morning ilẹ̀ lúdò lórúkọ tí wọ́n lè jẹ́ bí ilẹ̀ ọ̀bá lágbára ni mọ́sí òní sọ pé ìwọ lè mo fẹ́ kó gbé àwọn ikú táwọn èèyàn kú rí bíbélì wípé ilẹ̀ sì pé ó sì gbé gbogbo wọn àti àwọn èrò ọmọ tó gbé wọn tẹrù tẹrù wọn ìyẹn jẹ́ kó gbàgbọ́ mo wá sí good morning yìí bẹ́káyé mi good mo wá sí good morning yìí bẹ́káyé mi dùn àti pọ̀ mi kì í gbèrú yorùbá sí nínú àdìsí wípé àwọn tẹ samẹ eh, samfọọdù wípé wọn náà tó bá àwọn tó pè mí ní kùtùkùtù òwúrọ̀ kí ni wọn ò rí mi oyè sọfọ náà lò nítorí pé mo wá lẹ́mí olúwa má jẹ́ wá lọ́sọ́ oyè pariwo àdúrà. kò lè sọ̀rọ̀ ó ti sùn ó ti sùn ó ti sùn ó ti sùn kó sú ẹ kó sú ẹ gbàdúrà yìí gbàdúrà yìí ọ gbàdúrà yìí. ìrún bíi àgbàdúrà yàtọ̀ mi lọ sí gbàdúrà yìí àwọn parí àparí ọdún ọdún ọbẹ̀ sọ̀rọ̀ dáadáa sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀. jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. ẹjọ ẹnikẹ́ni ẹ má bínú torí ọlọ́run mo fọlọ́run bẹ̀yìn mo fọlọ́run gbóòrà tí mo ń bẹ̀yìn ẹnikẹ́ni tí ẹ̀sùn bá dùn tí ò bá dẹ́kun ẹsẹ̀ ń dùn wọ́n jẹ́ ká nìyí. ẹ má bínú mọ́ mi ni ẹ pẹ́ fún mi. òun tí ìlú bá fẹ́ nu ẹ̀pẹ́ ádámù sọ ọ̀sán lórúkọ ọ̀sán wà ẹnìkan ní ẹsẹ̀ ń dùn ẹsẹ̀ ń dùn ẹsẹ̀ ń dùn mọ́mì ẹ̀sọ́ ẹsẹ̀ ń dùn mọ́mì sáré dáadáa ẹnu ádámù ní pé ọ̀sán ọ̀sán rí ọ̀sán ọ̀yà ṣé wàá rà mí ṣe mọ́mì náà ah mọ́mì ìgbàgbọ́ yá sí mi lára bí èmi bá ń ṣe òbí ọlọ́wọ́ akọ̀dá lọ lára rẹ̀ ní agbára ẹ̀jẹ̀ dábàtà bá máa rí rẹ̀ ẹ̀ sọ tẹ́sítímọ́nì ṣé wàá rà mí ṣe orúkọ Jésù. Ọlọ́run má gbọ́ mi tí má fi àfọ̀ṣá yé àbúrò sọ ọgbọ́n tó bá dé pé ìwọ ló rán mi tí kìí ṣe ti ewé tí kìí ṣe ti egbò tí kìí ṣe ti àfọ̀ṣẹ mo ní ní orúkọ Jésù. àwọn kan sí àmì àmì méjì mẹ́wàá nìkan ní àmì àwọn àjẹ́ ló ní wọ́n bá gbàdúrà ní àmì wọ́n tẹ́ àdúrà wọn wá sí àmì orúkọ Jésù àmì orúkọ Jésù àmì orúkọ Jésù àmì ẹ gbọ́ nítorí pé o fẹ́ lórí mi rìn lórúkọ Jésù ọ̀ṣẹ́ ìlú rẹ̀ àmì gbogbo ohun lomi máa ń dá ọjọ́ tí omi bá ti dá a hán ọjọ́ náà yọ pọ̀ lọ ọ̀dà omi kì í dá a hán o bó ìtọ́ ẹnu á sì máa wá nítorí ọjọ́ tí ìtọ́ bá ti gbẹ lórí ọmọ lọ́jọ́ náà ló lòkù nítorí pé ọ̀dà mi kì í dá a hàn ṣé wàá rọrùn sọ wàá rábì ṣe lórúkọ ní ìṣọ̀dá olórí òní dá. ọlọ́run wá sí ọ̀gẹ̀dẹ̀ yìí ìyá tó bí ọ̀gẹ̀dẹ̀ yìí bí iná bá jóná kó máa fi ọ̀wá fún un. ẹ ibi tó lọ́run ní agbára dé lórí ọ̀gẹ̀dẹ̀ bó ṣe tẹ̀ tó bí iná bá jó ó máa ń fi ọ̀wọ́ fún ọ̀gẹ̀dẹ̀ á fi fún ọ̀gẹ̀dẹ̀ àti ìrèké wá fi fún apá ẹ gbọ́ dáadáa bí o bá rà mí sè inú ayé ò ní dùn ọ́. ọkọ̀rọ̀ inú ayé ò ní dùn ọ́. inú ayé ò ní dùn ọ́. àṣà àkókò yí padà Jésù Olúwa wa. ẹ gbọ́ nígbà tẹ fọmọ́gẹ̀dẹ̀.